الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم نلقاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الثامن في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصير ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا رضاعته وحضانته توفيت أمه آمنة بنت, بنت وهب وهو في السادسة من عمره بالأبواء بين مكة والمدينة قال ابن اسحاق حدثني عبد الله بن أبي بكر بن محمد بن عمرو بن حزم أن أم رسول الله صلى الله عليه وآله وسلم آمنة توفيت وهو ابن ست سنين بالأبواء بين مكة والمدينة كانت قد قدمت به أخواله من بني عدي بن النجار تزيره إياهم فماتت وهي راجعة به إلى مكة نعم جبي عشان بابا نينو درس ẹ̀kọ́ yìí tí ó ti kọjá òun náà ní nípa ìṣe àlàyé lórí ìfún òjíṣẹ́ wa olólùfẹ́ wa anábìá Muhammad sallallahu alayhi wa sallam ìfún wọn lọ́yàn nígbà tí wọ́n fi wà ní kékeré bákan náà ìtọ́jú wọn ìrè wọn àwọn tó tọ́jú wọn àwọn tó rè wọn a ní láti mú wá láti pìlẹ̀ wípé ìyá wọn lẹni tí ó rè wọ́n tó tọ́jú wọn tó fún wọn lọ́yàn nígbà tó bí wọn tán àmọ́ gẹ́gẹ́ bí a ṣe mẹ̀sí sí àwọn Quraysh wípé àwọn ashraf nas àwọn ẹni àpọ́nlé nínú wọn wọ́n máa gbé àwọn ọmọ wọn fún ẹni tí ó bá wọn fún lọ́yàn ní kékeré torí pé wọ́n ní ìran kan lórí pé ọmọ náà ń máa ń dá láhán ń dẹ̀ máa ń dá gájá especially níbi èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ní ti làákàyè wọ́n gbé ànábì Muhammad sallallahu alaihi wa sallam lọ bá Suwaybatu mawlatu Abi Lahab ipe kó fún ní ọyàn òun náà fún láwọn ọyàn láwọn ọjọ́ péréte kan gẹ́gẹ́ bí a ṣe mú àhàdìsì wá ìkàmásí kan ó dẹ̀ ń bẹ nínú àhàdìsì tí a mú wá ní àná fáwa tí a bá ń wò wá ní orí Facebook eléyìí n tó fa ntá níbi Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ ọ̀rọ̀ tí a mú wájú ṣáhìdì rẹ̀ wá nìkan nínú tírà yìí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ pé ardu'atini wa aba salama foweba ipe anabi ni foweba ló fún wọn àti abu salama ló fún àwọn lọ́yàn maulatu abi lahab tó jẹ́ ẹrú fún abu lahab náà a ṣàlàyé lórí pé n tó fà á tá níbi muhammad sallallahu alayhi wa sallam fi wí bẹ́ẹ̀ òun náà ni umar habiba gẹ́gẹ́ bí sẹ́bẹ̀ẹ́nu sọ bukhari bẹ́ẹ̀nu sọ muslim umar habiba radiyallahu anha òun ni ó sọ fún anabi muhammad sallallahu alaihi wa sallam wípé kí anabi wa fẹ́ ọmọ ìyá òun ẹni tí ó jẹ́ ọmọ fún abi sofiyan anabi muhammad sallallahu alaihi wa sallam ó ṣàlàyé nípa pé só fẹ́ bẹ́ẹ̀ ó lóun fẹ́ bẹ́ẹ̀ ó ní kò lẹ́tọ̀ọ́ fún kó wọn fẹ́ torí pé ó jọmọ ìyá àti ọmọ habiba ọmọ habiba ni pé wọ́n sọ fún wa wọ́n jó wa wípé ó fẹ́ fẹ́ ọmọ Abu Salama lànàbíà Muhammad sallallahu alayhi wa sallam fi sọ pé yẹn ní ò lẹ́tọ̀ọ́ fóun náà torí pé arda'atini wa Aba Salama thuwayba Abu Salama yìí àwọn jọ mu yàn lọ́dọ̀ ìyá ńlá ìyá ẹni tí wọ́n ń pè ní thuwayba ni maulati Abi Lahab eléyìí ni ó fa tí Muhammad sallallahu alayhi wa sallam fi sọ eléyìí torí pé ń bẹ nínú hadith ìpè yahrum من الرضاعة ما يحرم من الولادة. al-wilada níta ṣe léwọ̀ níbi abínibí pé a lè fẹ́ ọmọ ìyá àbọ̀ ọmọ tí ẹni tí ó jọ bíyàn ọmọ ìyá yàn nínú abínibí tó bá bí lóbìnrin a lè fẹ́ ó ní so àwọn jọ mú yàn pọ̀ ni eléyìí la Ànábì fi sọ ọ̀rọ̀ yẹn níta fẹ́ lò náà ni pé àtòwébà fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́yàn. bákan náà a ṣàlàyé pé lẹ́yìn ti sòwébà Halimatu as alima tí ó wá ní àti ìdílé bani saadi bunubak òun náà fún anabi muhammad sallallahu alaihi wa sallam lọ́yàn àmọ́ níbi hadithatu hadithatu shakki sodr nígbà tí ọlọ́ọ̀bà allah subhanahu wa ta'ala pẹ̀lú fífẹ́ rẹ̀ tánàbí ń lọ bí ọdún kẹrin gẹ́gẹ́ bí àwọn afáàsọ̀tàn bí wọ́n ṣe gbé nípa pé shakku sodr ó ṣẹlẹ̀ sí anabi muhammad sallallahu alaihi wa sallam tí la ìgbáyà anabi muhammad sallallahu alaihi wa ó dẹ̀ fa eré kékan jáde nínú ọkàn níbi Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé eléyìí òun náà ni hadha hadhu shaitan mink eléyìí ni èròǹjẹ èṣù tí ń bẹ lára rẹ̀ níbi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn kìíní yóò dé dá padà síbẹ̀ Anas tó gba hadith yẹn wá olóhùn dẹ̀ máa ń rí rí pa ibi tí wọ́n ti rán igbáyà níbi Muhammad yẹn sallallahu alayhi wa sallam èyí ló fa ti àwọn èèyàn tó yáyá jáde lọ bá ibi tá a níbi wọn torí pé láàrin àwọn ọmọdé ni gẹ́gẹ́ bí rìwáyà hadith yẹn gẹ́gẹ́ bó ṣe gbé wa rìwáyà hadith yẹn sì gbé wa náà wọ́n ṣe rí wọ́n rí pé ojú ẹ̀ change àmọ́ ẹ̀mí ẹni tó gbà sọ́dọ̀ torí pé àmọ́ náà ni kò balẹ̀ ló jẹ́ kí ó dà níbà Muhammad sallallahu alaihi wasallam padà sí ọ̀dọ̀ màmá rẹ̀ á ti ṣàlàyé eléyìí kọjá náà èyí tí a máa ti gbé lé ni òun ni pé níbi tí màmá níbà muhammad sallallahu alayhi wa sallam tó ti jáde kú láyé wọ́n ní ìyá níbà muhammad amina bintu wahab ó jáde kú láyé wàhùwà fi sàdísàtì min umurihi ànábì ń bẹ ní ọmọ ọdún mẹ́fà níjọ́ náà lọ́hùn gẹ́gẹ́ bí àwọn afáàsọ tán gẹ́gẹ́ bí wọ́n ti gbé wá fún wa wọ́n ní bil abuwa bayna makkati wal madina àyè kan tí wọ́n ń pè ní abuwa láàrin makka sí madina òun náà ni ìyá nẹ́bí muhammadu tó ti siwọ́ sẹ́. qala ibn ishaq haddathani abdullah bunu abibakar bunu muhammad bunu amr bunu hazm anna umma rasulillah sallallahu alaihi wa sallam amina tuufiya wa wa ibn sitti sinin bil abuwa. ó ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé tí a bá ń sọ àwọn olùkọ́kọ́ ìtàn especially especially níbi sírọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam inú àwọn tó ti kọ́ gba wájú ni. ọkọ̀ magazi nípa ìtàn nínú àwọn tó yẹ pé tíra ìpìlẹ̀ tí ó rí ni nínú àwọn tọ́bákọ̀ tó ti síwájú nínú ikọ̀ ìtàn nígbà Muhammad kọ́lọ́mà kọjọ kí ó bá wa sàlékún ìkẹ́ náà kó bá kẹ́ Ibn Ishaq ó ní Abdullah bin Abibakri bin Muhammad bin Amur, bin Hazin, òun ló fún wa nírò nípa pé dáadájú òjíṣẹ́ ọlọ́run ọba dáadájú màmú òjíṣẹ́ ọlọ́run ọba Amina ó síwọ́ ọsẹ́ wàá wà bínú sítìsì ní àníbi wà lọ́mọ ọdún mẹ́fà níjọ́ náà ní ààyè tí wọ́n ń pè ní àbọ̀wá bayna Makka wal Madina bí wọ́n ṣe máa ń yọ ìtàn líle òun ni pé wọ́n wo rìwáyà wọ́n wo àwọn tó sọ so eléyìí ọ̀rọ̀ yìí dẹ̀ lálàáfíà de gẹ́gẹ́ bí ibnu ishaq gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé bákan náà tá a bá lọ wo siratu ibnu hisham aldiri ọ̀rọ̀ yìí náà ń bẹ. naam ọ̀nà àníbi wà lọ́mọ ọdún mẹ́fà ó dẹ̀ kú sí àyè kan tá à ń pè ní àbúwá láàrin maka sí madina ó wà lọ́mọ ọdún mẹ́fà níjọ́ náà lọ́hùn. bákan náà wọ́n ní ìyá yìí kanat qadqadimat bihi akhwalahu min bani adi bunu najjar tuziruhu iyahum wọ́n ní ó ń bọ̀ wá ní pẹ̀lú àníbà muhammad sallallahu alayhi wa sallam léyìí tó yẹ pé ó lọ físítì ìmáàmù àníbà Muhammad sallallahu alaihi wasallam lọ físítì àwọn ọmọ ìyá títí ẹ̀ ọmọ ìyá títí ẹ̀ yíwọ̀n Àmínà àwọn ìyá rẹ̀ nínú àwọn Bani Ali ibn Najjar tùzíruhu ìyáhùn tùsíruhu ìyáhùn ó máa ń lọ mú ànábì ṣe àbẹ̀wò wọn ẹ̀rì famatat wàhíyá rọ́ọ̀jà àtúbíyí ila Makkah ẹ́ ó wá ó kú lẹ́ni tó yẹ pé ńgbà tí ń darí bọ̀ pẹ̀lú àníbà sallallahu alaihi wasallam padà bọ̀ wá sí Mẹ́kà ìyẹn ni titan dé. náà eléyìí òun ni ó mú wa lọ síbi hadith kejì tá bá parí hadith kejì tá a mú wá sínú yìí inshallah ta'ala. ọ̀rọ̀tí tí Ibn Kathir rahmatullah alayhi tọ́sọ àtúngbọ́. قال أبو هريرة زار النبي صلى الله عليه وآله وسلم قبر أمه فبكى وأبكى من حوله فقال استأذنت ربي في أن أستغفر لها فلم يؤذن لي واستأذنته في أن أزور قبرها فأذن لي فزوروا القبور فإنها تذكر الموت نعم حديث kejì tí wọ́n kà fún wa yìí èyí ń bẹ nínú sahihul muslim Abu Hurairah radiyallahu anhu òun ló gbà wá ó ní òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó dàgbà tán ó lọ ṣàbẹ̀wò sàárè ìyá rẹ̀ àmúgbà tó sábẹ̀wò sàárè yẹ sàbákà òjíṣẹ́ ọlọ́run sunkún ẹkún tó sùn ẹkún tó sùn yìí wà ábùkà mọ̀nìháwìlà ó mú àwọn tí ń bẹ ní ẹ̀gbẹ̀gbẹ́ ànẹ́bí náà sọkún jọ́nà lọ́hùn ìyẹn sọ pé ìdí tóun fi ń sunkún ní ìsàdántù fi án fẹlẹmi zanli Allahu Akbar olóhùn wá yọ̀ǹda lọ́dọ̀ olúwa àwọn ipe kó jẹ́ tọrọ àforíjìn fún ya àwọn àmọ́ olúwa Allah kò yọ̀ǹda òun wá wá yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba ipe ṣàbẹ̀wò fún sàárè ìyá àwọn fa ó wá yọ̀ǹda fún un pé òun lè ṣàbẹ̀wò ẹ̀ àmọ́ kó yọ̀ǹda fún un kó wọn tọrọ àforíjìn fún yàrá. àníbi Muhammad sallallahu alaihi ó ní fazuru li kubura ẹ máa ṣàbẹ̀wò ṣàárè èyí ń kí ọmọ lọ sí ilé tẹ́ fàyínáhà tudhakirukum limaut eléyìí wọn máa rán yín létí ikú wípé àwọn tó ń bẹ nínú ilẹ̀ tá wò lénìí ipe rípa wọn ní sàré lágbájá ní títàmẹ̀dò ní àbúrò òun ló dé àwọn èèyàn náà ní bẹ nínú àwọn eléyìí lọ tó dàkírò kùmùlmọ́ọ̀t yóò máa ran yín létí ikú sallallahu alayhi wa sallam eléyìí nínú súnà ni káwọn ọmọ ṣẹ̀wò rẹ̀ wò ní dákọ̀ọ̀kan ǹjẹ́ obìnrin ó lè ṣàbẹ̀wò sàré bí bẹ́ẹ̀ ni obìnrin lè ṣàbẹ̀wò ẹ̀ léyìí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ èyí tá níbà Muhammad sallallahu alayhi wa sallam tó fi bẹ́gilé tó fi kọ̀ fún àwọn obìnrin èrò yìí ò ní rìwáyà tọjọ pé ó kárí gbogbo àtọkùnrin àtobìnrin náà ní tẹ́lẹ̀ ìpè èmi mọ̀ kọ̀ fún yín ìpè kẹ́ mọ̀ mọ̀ bẹ sàárè wò ọwá ní but ẹ máa bẹ̀ ọ́ nísìn tó pé yóò ràn yín létí alkiyama so àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ti padà ṣe ìtúnisílẹ̀ àwọn tó wá pé ó wá mú níṣẹ́ òyìnbó ni tábà wo inú ẹgbàá yìí tó lálàáfíà àyíṣà ọ̀dọ̀lá àníhà ó ṣàbẹ̀wò sàárè lẹ́yìn ikú àníbà Muhammad sallallahu alaihi wasallam tó bá jọ pé kíkọ́ tá ànábì kọ̀ fún àwọn èèyàn àbó kíkọ̀ yẹn ó dá ṣe láṣọ lórí tóbìnrin ni àyíṣà ọba ti máa lọ máa lọ fíṣítì sàárè so tó bá dẹ̀ jọ kó bá lọ àwọn sọ̀hábọ̀ ò ní fi ilẹ̀ lórí mistake yẹn tó bá yẹ kó ṣe mistake ni so àwọn àfẹ́sìn wọ́n pín sí méjì ní abala bẹ̀yẹn ara àwọn èèyàn tó yẹ pé wọ́n kọ̀ pátápátá fáwọn obìnrin àdẹ̀rẹ̀ àwọn kan tó yẹ pé wọ́n ní náàyù yẹn ti síwájú tẹ́lẹ̀ nínú nǹkan tá a sọ pé ẹ̀rí nọ́ọ̀sì wa mọ̀nsókò ṣẹlẹ̀ yẹn mọ̀nsókò wípé wọ́n pa ìdájọ́ yẹn rẹ́ mọ̀nsókò òun nípa níbi ti kọ̀ fún àwọn sọ̀hábà tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó padà wá ṣètú ni sí ilẹ̀ nígbà tó fi kọ̀ fún yẹn wọ́n ní náà ni àwọn àdìs tó fi kọ̀ fún àwọn obìnrin nìkan yẹn ló ń tọ́ka والله تعالى أعلم قال ابن كثير رحمه الله وإخباره عن أبويه صلى الله عليه وآله وسلم وجده عبد المطلب بأنهم من أهل النار لا ينافي الحديث الوارد عنه من طرق متعددة أن أهل الفطرة والأطفال والمجانين يمتحنون في العرصات يوم القيامة إلى أن قال فيكون منهم من يجيب ومنهم من لا يجيب أي دعوة الرسل لدعوة الرسل فيكون هؤلاء من جملة من لا يجيب فلا منافاه وأما الحديث الذي ذكر فيه أن رسول الله صلى الله عليه وآله وسلم سأل ربه أن يحيي أبويه فأحياهما وآمنا به حديث منكر جدا انظر البداية والنهاية نعم ọ̀rọ̀ tí wọ́n kà fún wa yìí ń bẹ nínú albidayatu wa nahayatu li ibnu kathir nínú tíra tí ó ń bẹ lọ́dọ̀ wa tí à ń gbé yẹ̀wò lọ́wọ́ sọ yóò sí ọ̀rọ̀ ti nabawiyati bayna yadik àhámìṣẹ́ lọ́wọ́ o alimari ní òkè àwọn tẹ́ a bá ń wo tíra tẹ̀lé wa. ibn kathir rahmatullah alayhi ó ṣàlàyé pé wa ikhbaruhu sallallahu alayhi wa sallam ani abawe wa jaddihi abdulmuttalib bi annahum min ahli an tí anibi muhammad sallallahu alayhi wa sallam sọ nípa àwọn òbí ẹ̀ méjèèjì. So yọ̀kan èyí tá a kà síwájú yẹn nítorí bẹ nínú sọ́yìn muslim tí arákùnrin kan lọ bá níbi Muhammad sallallahu alaihi wasallam ó ní àyìnà àbí níbo bàbá mi wà àníbi ní abu kafinar igbe bàbá rẹ̀ ń bẹ nínú náà nígbà tọkùnrin yẹn lọ tí ń bẹ̀rẹ̀ sí lọ àníbi wàá pè padà pé ìnà àbákàwà àbí finar bàbá àti bàbá mi ọjọ́ wà nù náà ni subhanallah títí ìyá rẹ̀ òun lè ta tó kà síwájú yìí pé ọlọ́run ò gbà kánábì ó tọrọ àforíjì fún màmá rẹ̀ nam ibnu kathir rahmatulah alayhi àwọn àfáàmì náà tó ń sunrú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí akànmú bàbá náà wá ni tá lọ sínú albidaya tó wà nahaya lè ibnu kathir bí ẹ ti sọ ìtàn àwọn ànábì ọlọ́run tó ti síwájú. Si àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n tún sọ tán tànábì Muhammad náà sínú tírà náà wọ́n tún wá sọ ìtàn tó tún ṣẹlẹ̀ tó tún ṣẹlẹ̀ nílùú kọ̀ọ̀kan àtàwọn àfa kọ̀ọ̀kan tí tó fi di àsìkò wọn kọ́lọ́mọba kọjọ kó bá kẹ́ àwọn àfa wa gbà wọ́n bá ìtàn yìí dé bi ọ̀rọ̀ àwọn òbí ànábì Muhammad sallallahu alaihi wasallam náà ló máa ná sọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ tá ànábì sọ lórí àwọn bàbá ẹ̀ àti màmá ẹ̀ àti bàbá bàbẹ́ Abdulmuttalib wípé àwọn wọ̀nyí ò ọmọ náà ni wọ́n. wọ́n ní kò tako hadith èyí tí wọ́n tún gbà wá látọ̀dọ̀ níbà Muhammad sallallahu alayhi wa sallam láwọn ọ̀nà tó pọ̀ wípé àwọn ahlul fitra àwọn tó yẹ pé ẹ dáwọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba kò bá wọn ìpèpè àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ò wọn ẹ àwọn ahlul fitra yìí àtàwọn àtúfáàlì àwọn ọmọ tí wọ́n ti bàlágà tí wọ́n kú wọ́n ti lẹ́sẹ̀ lọ́rùn wọ́n ti ní ládàá wàlìmọ̀jánín àbíwèrè gẹ́gẹ́ sẹ́ńbẹ́ nínú hadith ipe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ká gègé kó fa mẹ́ta kan àníbi wa ń ṣàlàyé pé ẹni tó sùn títí ó fi jí ẹ ó wa ń ṣàlàyé pé àtẹni tó ya wèrè títí ó fi gbádùn àti ọmọdé títí ó fi bàlágà so ó wá ní ipe àwọn wèrè náà wàlìmọ̀jánì wèrè tó yẹ kí wọ́n ti ká gègé kò fún wọ́n ṣe ìdánwò fún ọ tó bá díjọ́ gbìn alqiyama títí ibùdó kẹfìrì fi sọ pé fayakunu minhum man yujib ìbẹ́ nu wọn tó yẹ pé nígbà bá ń ṣe ìdánwò fún wọn lálqiyama ìbẹ́ nu wọn tí ó jẹ́ pé títọ́ lọ́wọ́ ọba yẹn ìdẹ́ ń nínú wọn tó yẹ pé lam yujib la yujib kò ní jẹ́ pé yẹn eléyìí òun ni pé kò ní jẹ́ pé àwọn òjíṣẹ́ ọlọ́run ba fayakunu hahulai min jumlati man yujib ipe àwọn ẹni yóò di pé tí wọ́n bá ń ṣèdánwò fún wọn gan wọn ò ní jẹ́ pé pẹ̀lú fálámù náà fa ipe kò takora wọn rárá bí ṣe ń lè wò lè mọ́ bákan náà nínú táwọn onímọ̀ tún sọ ní pé àwọn dáwà àwọn àníbi ọlọ́run ọba ó dẹ̀ tún ṣẹ́kù sí jẹ̀sírọ́tìlá àrọ̀bíyà síwájú kí wọn tó gbé ànábì Muhammad sallallahu alaihi wasallam dìde inú rẹ̀ ní Waraqatu bun Nawfal èyí tí a padà máa kà fúnra wa nínú Bidayatul Wahyi aw Badrul Wahyi nígbà tí wọn bá ń ṣẹ̀ṣẹ̀ tí wọn bá ń sọ̀rọ̀ nípa bí wahyi ṣe bẹ̀rẹ̀ Waraqatu bun Nawfal eh, Khadija nígbà tá ànábì Muhammad sallallahu alaihi wasallam torí Jibril lórí àwòrán tọ́lọ́wọ́n bá fi dá tá fi ń bẹ̀rù á padà kà fúnra wa so ó ń lọ lẹ́ni tí ẹ̀rù ń bà Khadija ní fi àníbì lẹ́mi balẹ̀ torí pé kò rí rí kò dẹ̀ kárí ẹnì kankan sọ kankan fún rí so ó tó bẹ̀rù ó wá wò pé àwọn wo ni ntí ẹni yìí wà lórí ẹ̀ kò fẹ́ sòsà kò sòsà rí ó dà pé ẹni tó yẹ kóhun ti ń kọ báìbù tipẹ́ ẹ́ orú ẹni yìí ń kọ́ pẹ̀lú àwọn èdè Hebrew so ló fi lọ bá ó dẹ̀ tún jẹ́ fámìlì Khadija náà nígbà tó lọ bá ẹ rí i pé àwọn kan ń bẹ tí wọ́n gbajúmọ̀ lórí àwọn dáwà yẹn ni dáwà àwọn ànábì ọlọ́run ọba nígbà tó ń náà sọ ó sọ pé orú nǹkan tó ṣẹlẹ̀ sí ànábì Mùsá ni alayhi salatu wassalam òun ni pé ìránṣẹ́ tó lọ́ọ́ máa rán àwọn màláìkà sáwọn ànábì ó wá ń fún un nírò nípa pé bọ́lọ́run ọba Allah subhanahu ṣe máa ń ṣe fáwọn ànábì ọlọ́run ọba ni naam a èyí ń ọ̀kan dáwà níbi ibrahim alayhi salatu wassalam àṣẹ́pùpọ̀ rẹ̀ náà ń bẹ ní jaziratul arabia táwọn kan náà tẹ̀ tọ́ka sí so ó ṣeé ṣe kó yọ pé àwọn dáwà bá àwọn ènìyàn yìí wọn ò gbà ni nínú àkíyèsí ti ibnu kathir rahmatulah alayhi tí wọn tún mú wá nínú albidaya wa nihaya wọn ní hadisi tó yẹ pé dhukira fihi tí wọ́n dákọ̀ nínú ẹ̀ pé anna rasulallah sallallahu alayhi wa sallam sa'ala rabba an yuhya abawayhi ipò pé ọlọ́run ọba pé kó jí o kó yé bàbá àwọn àti màmá òun kó jí àwọn méjèèjì fa ahyahuma wa amana bi ipe àwọn òbí rẹ̀ méjì dẹ̀ dìde wọ́n wá gbà á gbọ́ hadithu munkar jitten tí bàbá Ibn Kathir wí ni bá a ṣe ma pé muhadithu ni wọ́n rahimahullahu ta'ala tabadẹ lọ sínú alibidaya tu wà ní haya lè Ibn Kathir a máa bá ọ̀rọ̀ yìí bẹ̀. náà ìgbà míì ń bẹ tí kò ní ṣèwádìí kúnná àbí olóhùn nífẹ̀ẹ́ ni eléyìí qadarullah alkauni bó ṣe wu ọlọ́run ọba ló ṣe ṣètò ayé ẹni tí a nífẹ̀ẹ́ lànà bí ẹni tá a gbọ́dọ̀ mọ́ nífẹ̀ẹ́ ni kódà nínú. No pípé ìgbàgbọ́ òun ni kí o nífẹ̀ẹ́ sáà Muhammad sallallahu alayhi wa sallam ntọ́lọ́ ń pani láṣẹ rẹ̀ ni nta níbà Muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ tó pọ̀ ń pẹ́ ni tá a ti tún kà síwájú lórí ìjókòó yìí náà òun ni pé anábìà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó yọ pé á nífẹ̀ẹ́ ni á nífẹ̀ẹ́ àwọn aráalé rẹ̀ àmọ́ àwọn aráalé rẹ̀ tó bá nígbàgbọ́ ni o anabi dani, so kò ní fẹ́ sọ ìfẹ́ ẹnu wàmọ̀ yá ń tẹ kọ́ àná làwọn àyìnbó wà ilà wà áyọ̀ hà kò ní sọ fẹ́ nù àfi tẹ́ bá fi ránṣẹ́ sí kéde pápẹ́ mọ́ra ń tí ì ṣe kan lé ní òun ni bàbá òun ò sí lọ́rùn ọba so gbàá ti rí pé àwọn èèyàn gba titọ́ lọ́rùn ọba ẹ jẹ́ ká sọ pé àwọn bàbá wòlíì ọlọ́run ọba ni wọ́n kò kéré sáwọn ẹlẹ́nu láti pe pàbó ní ẹni tó yọ pé ìlànà tó yàtọ̀ sí ìlànà níbà Muhammad sallallahu alaihi wasallam ló kúlé lórí kò fi wọ́n lẹ́nu ìbẹ̀rù Ọlọ́run bò gbé wọn torí pé àwọn yẹn ń sọ̀fẹ́ nù ni láti máa sọ pé bàbá wọn wòlíì ni bàbá wọn ẹni Ọlọ́run ni bàbá wọn kí wọ́n lè máa pàkùnmọ́ra àpèmọ́ra súnà kó máa ṣàfihàn ara rẹ̀ sínú súnà kó dẹ̀ máa lòrò rí àwọn tó jẹ́ súfí àwọn yẹn wọ́n máa ń sọ pé lágbájá ẹni Ọlọ́run ọba ni làkàtàmẹ́dọ́ ẹni Ọlọ́run ọba ni. ẹni tí ọlọ́run ọba ọba pé pé wòlíì òun ni tánẹ́bí ọ̀sán rẹ̀ fún wa ẹnu wo ọ̀gbá láti sọ pé wòlíì ọlọ́run ọba ni aníran kan pé ń ṣe dáadáa tọ́ wọ́n lánàá zẹ́kì àhàdà àgbọ̀dọ̀ mẹ́rin kan fọlọ́run ọba ní à ọlọ́run torí pé bá ní wòlíì ni ìtumọ̀ pé ẹni ni ní ni tọ́lọ́run ẹnu ẹni tí wọn ò ránṣẹ́ sí ọgbà òun ni pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam yóò sọ fún wa máa làwù wa máa lè ní bá jẹ́ tọ́ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam yóò jẹ́ kó yé wa pé eléyìí ò ipò tó lọ́n fún mi nìyí kódà tó fi kúnjọ́ mi pé la fakar kéjọ kó a fi ṣe fàárì. àmì yìí tọ́lọ́wọ́n bá Allah wa ṣe tó jọ pé inú ànábì náà ò dùn sí débi pé fi ń sunkún ó tún sọ fún wa irú nípa àwọn òbí ẹ kò dé affect ipe kí òbí ó jẹ́ mú kó òbí ó jẹ́ kèfèrí kọ́mọ rẹ̀ ó lọ jẹ́ mú mi ní òdodo kódò ọmọ rẹ̀ lè já níbi ọlọ́run ọba kò sí tọkàn náà ọba lásán àtàlà ń èyí òun ni gbogbo ẹni yóò tí òbí rẹ̀ ní òsín lọ́wọ́n ọba ẹ̀kọ́ nìyẹn àgbọ̀dọ̀ jó gbé wa pé àtàbá ah, wa ṣe báwọn bàbá wa ṣe ṣe a ti bọ́ àwọn bàbá wa nìyẹn ọ̀rọ̀ àwọn kèfèrí nìyẹn tí a bá ń pè wọ́n sí tọ́lọ́wọ́n ba wọ́n sọ pé inna wajadna aba'ana ala ummatin wa anna ala atharihim muhtadi muhtadu. ìgbé àbáwọn bàbá wa ní tí wọ́n wà lórí kankan ah, ibẹ̀ náà làwọn náà ń ṣe. so òun ni pé tí bàbá yẹn bá sin lọ́wọ́n ọba àbí màmá yẹn ni ò sin lọ́wọ́n ọba èyí wọn ò kọ̀ fáwa láti lè sin lọ́wọ́n ọba. bákan náà ẹni yòówù tó bá jọ pé bá ń fẹ́ ìmọ̀nà fún òbí ẹ̀ kò ní fòdodo pamọ́ fún un yóò máa sọ bóyá ọlọ́run bá la Allah subhanahu wa ta'ala lè lo ìsísọ rẹ̀ náà fún sábàbí àwọn eléyìí ò ẹ̀rí dáwà níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam dé tọ́lọ́run bá jọ́ọ̀jì wọn lórí ayé tí wọ́n lò àwọn dáwọ́ àwọn ànábì ọlọ́run bá tó ti ń bẹ pẹ̀lú wọn ni ọlọ́run bó fi bí wọn. ọlọ́ba lásán àtàwọn ọ̀sẹ̀ ti máa ti bọ̀ tán tí ó ṣẹlẹ̀ ó ti fi yí ànábì Muhammad sallallahu alaihi wasallam lórí òbí rẹ̀. gbogbo àwọn alájà e, ẹ̀rí tí wọ́n ń jà fún omi ò jà fún òdodo kì í ṣèfẹ́ ànábì Muhammad ló gbá àwọn míì débẹ̀. àwọn ẹlòmíì ti gbà yí pé wòlíì wọn máa ń jogún ẹ̀ ni bàbá lè sọmọ ẹ̀ di wòlíì ó lè béèlì àwọn ará ilé rẹ̀ nígbà bá ti sọ báwọn fáwọn wòlíì ara wọn sẹ́mi pa béèrè lọ́dọ̀ wọn pé òkè àwọn àníbí ọlọ́run bá wíwá bí àníbí Ibrahim ńkọ́ gẹ́gẹ́ bí àníbí Muhammad ńkọ́ lórí àwọn bàbá ẹ̀ tí ò rí wọn sọ di mùmìnì. àbáwọn tó yẹ kó ti gbà pé èèyàn lè yí kádàrá padà síbi tí ó bá jẹ́ ìfẹ́nuyàn pé tó bá ń dàrú fún lágbájá a lè tọ́nu ẹ̀ ìròrí yẹn ṣe ròrí tí islam mú wa àwọn òròrí àwọn onígbájú ẹ̀ àwọn four one nine tó bá pàpè mọ́ra àfa àfa four one nine ni. kó bá sọ pé àwọn òyì tí ń bẹnu kọ́dà rẹ nìkan padà ẹni ó di ọmọ náà gan àwọn ṣéwù lè sọ́dọ̀ máa dìjẹ́ náà wọ́n ti gbàgbára fáwọn ṣéwù yẹn tẹ́ ẹ bá wá ń lọ kàdéfì fún wọn bí gbà tí ọ̀dọ̀ pa ṣé wàá sọ pé àwọn ṣéwù ṣégè yìí ti lágbára ju ànábì lọ ni so wọ́n láti máa kọ̀ndẹ́mù orú àwọn hadith yìí láti lè gbé ìfẹ́ inú tiwọn wọlé pẹ̀lú àwọn ṣéwù wọn bí léyìí ṣe rí ní reality ni kò bẹ̀sìn jẹ́ kò dẹ̀ dínkù ànábì Muhammad sallallahu alaihi wasallam kò dínkù torí wala taziru wa ziratu wizra ukhra dáradára kan ẹnìkan ò lè rẹrù ẹsẹ̀ lómìn nkálukú ló dá tiẹ̀ rú sábà sọ pé tọmọ gan ẹ wo ọmọ ànábì Nuh alayhi salatu wassalam kí ló ṣẹlẹ̀ sí kò gba bàbá ẹ̀ gbọ́ ó dẹ̀ ń bẹ́nu àwọn kèfèrí ó tún tẹ̀rì pẹ̀lú àwọn tó tẹ̀rì èyí wọn náà àwọn náà tún máa bẹ lọ́hùn adẹ̀ tó múra sáwọn ọmọ wa. so ẹni tó lọ́n bá fọmọ rẹ̀ ṣàdánwò fún lẹ́yìn gbogbo ipá tó ṣe lẹ́yìn gbogbo gbìyànjú tó gbà ọmọ rẹ̀ yóò wá padà tẹ̀lé òdodo kó wá fẹ́ ti bàbá àmọ́ tí bàbá ò bàbá ṣe wọ rẹ̀ tí ó tẹ̀lé òdodo tó mọ̀ yìí bá fi yàyàkuyà mọ́ lọ́wọ́ àbọ̀mọ̀ yìí tẹ̀ fẹ́ sin lọ́hùn bàbá ló ń trọ́bù rẹ̀ ìyá ló ń kọ̀ fún ló gbógun tì í wọ́n jọ dáràn rẹ̀ wọ́n jọ gbẹ̀sẹ̀ rẹ̀ ni torí pé wọ́n jọ dáràn ni. ẹ̀mọ náà ọlọ́run tún ní fún lẹ́skíùs torí pé òun náà ní ìtìyà ó láti ṣẹ̀ṣà. bàbá tó bá ní kéèyàn ọmọ sin lọ́hùn ọmọ sin lọ́hùn ọmọbìnrin ni ọmọkùnrin ni gẹ́gẹ́ bí bàbá yẹn wá sọ pé tọ̀ ọwọ́ àwọ̀ náà o kọ́ni ẹ̀yìn gbà tó jẹ́ bàbá àwọn wọn dà lóhùn sẹ́ńkùn ló chíìsì ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ lẹni tí ò bá tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí sẹ́bẹ̀ nínú tó lálàáfíà pé kullu ummati yadkhuluna al-janna aw kullu ummati tadkhulu al-janna illa man haba gbogbo ìjọ mi yóò wà lí janna àfẹn tó bá kọ̀ kó òun ò wà lí janna lókù wọn ni ah, wa man ya'ba ya Rasulullah tàlẹ́ntì ọkọ̀ kó òun wà lí janna onímọ̀ ni ata'ani dakhala al-janna ẹni bá tẹ̀lé mi ó wà lí janna wa man asani faqad aba ẹni tí tẹ̀lé mi ànábì ló láti wà lí janna eléyìí èyí ń ní ṣókí lórí àwọn òbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam méjèèjì a gẹ́gẹ́ bá ànábì ṣe fún wa nírò òun náà láṣẹ dàjọ́ kan rẹ̀ lórí tó lálàáfíà àwọn èyí tí ó yàtọ̀ sí léyìí ẹ àwọn ọ̀rọ̀ yẹn ò ní àlàáfíà wallahu a'lam. حضنته صلى الله عليه وآله وسلم أم أيمن بركة الحبشة رضي الله عنها قال ابن شهاب وكان من شأن أم أيمن أم أسامة بن زيد أنها كانت وصيفة لعبد الله بن عبد المطلب وكانت من الحبشة فلما ولدت آمنة رسول الله صلى الله عليه وآله وسلم بعدما توفي أبوه فكانت أم أيمن تحضنه حتى كبر رسول الله صلى الله عليه وآله وسلم فأعتقها ثم أنكحها زيد بن حارثة صحيح مسلم نعم eléyìí ni bí àwọn òbí anabi muhammad sallallahu alaihi wa sallam bí wọn ṣe jáde kúrò láyé èyí ò ní pé bàbá rẹ̀ kú síwájú kí wọ́n tó bí i màmá rẹ̀ náà tún kú nígbà tó pọmọ ọdún mẹ́fà hadithu tó lálàáfíà àkọsílẹ̀ tí ó ṣe trace ògbé eléyìí náà ìwà gbà nẹ́bì tọ́ tí umu aiman tó padà tó ń tọ́jú àníbà muhammad sallallahu alaihi wa sallam wọ́n ń pè yáyẹn ní barakatul habasha láti habasha ló ti wá ó kọ rẹ̀ ní baraka gẹ́gẹ́ bí bárọ̀ká gẹ́gẹ́ bí àwọn onímọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Umu Ayman radiyallahu anha Ibn Shihab rahimahullah ó sọ báyìí pé wa kana min ni Ummi aiman. nínú ìṣesí Umu aiman, Umu aiman yìí òun náà ni Umu Usama bin zaid a umu aiman yìí kanat wasifatan li abdullah bin abdulmuttalib ó jẹ́ ọmọ ọ̀dọ̀ wasifatan bi mana khodima ọmọ ọ̀dọ̀ fún abdullah bunu abdulmuttalib fún bàbá anabi wa muhammad sallallahu alayhi wa bákan náà ìyá yìí wá láti Abasha gẹ́bí Ibn Shihab gẹ́bó ṣe sọ wọ́n ní nígbà tí Amina èyí ń yá níbà Muhammad sallallahu alayhi wa sallam tó bí òjíṣẹ́ Ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ ti jáde kó láyé ẹ̀ Umu Ayman òun ló wá ń tọ́jú anabiwa Muhammad sallallahu alayhi wa sallam hatta kábọ̀rọ̀ rasulullahi sallallahu alayhi wa sallam tí tó fi jíṣẹ́ ọlọ́run ọba tó fi adágbà fàtàkàhà ìgbà tó òjíṣẹ́ ọlọ́run ọba tó dàgbà tán tó gbọ́njú pé a ẹni tó ṣeun lóore ni ànábì ẹni tó mú oore ni sallallahu alayhi wa ọwọ́ ayọkùn ẹrú kò pé wọ́n yóò sinú ẹrú mọ́ dọmọlúàbí ìyẹn ló fà á tí wọ́n fi fi fún ànábì fi fún zaid ibn haris ànábì fi fún zaid ibn harisa. a zaid ibn harisa yìí òun ló padà sọkọ fún ọmọ ayman ànábì muhammad sallallahu alayhi wa sallam yìí máa ń lọ ṣe àbẹ̀wò sí ìyá yìí tí máa ń lọ bẹ̀ wò. débi pé ńgbà tá ànábì muhammad sallallahu alayhi wa sallam jáde kú láyé tán abubakar àti umar ibn khattab àwọn méjì a máa ṣàbẹ̀wò fún sí ìyá yìí nígbà tá níbi tún jáde kúrò láyé tán ẹ wo nǹkan o ọlọ́run ọba lọ́rẹ̀ ẹ̀mí yìí ẹ̀mí ìyá yìí ẹni tó tọ́ òun hàn níbi Muhammad sallahu alayhi wa sallam ó dàgbà Allahu akbar débi pé ànábì lo sixty three years láyé òun náà fi lọ sọ́dọ̀ ọlọ́run ẹni tó wá tọ̀ ọ́ dẹ̀ tún wà ó tún ṣẹ́kù sáyé débi pé àwọn ọmọlẹ́yìn ẹ̀ yíwọ̀n yíwọ̀n Abubakar Siddiq àti Umar ibn Khattab wọ́n lọ sábẹ̀wò ìyá yìí nígbà táyé ànábì kú so yíwọ̀n ọlọ́run bá fún lẹ́mìí gígùn ó gba Islam nígbèsí ayé wọn kọ́lọ́mà kọjọ kí ó bá wa kẹ́ wọn bákan náà nínú àwọn kíyèsí ń bẹ̀ yẹn nínú ẹ̀kọ́ tátún kọ́ níbi lára ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni bá ṣe ni lóore èèyàn máa ń dúpẹ́ fún ni that is èèyàn máa ń ṣe dáadáa sẹ́ni tó bá nípa lórí ìgbésí ayé ẹni kódà kọ́mọ lówó àmọ́ advice lòun máa ń pè ọ́ máa ń pè ọ́ kò ró tó ẹ school kò ró tó ẹ nílé kò ra nǹkan fún ọ ẹbí ẹni yàtọ̀ fáwọn òbí ẹ nínú àwọn tá a gbọdọ̀ ṣàìmóore sí dáadáa wọn òun làwọn òbí wa méjèèjì a máa ṣe dáadáa sí wọn ó jẹ́ mùsùlùmí o kò jẹ́ mùsùlùmí o a èyí tí ó bá jẹ́ mùsùlùmí nu dáadáa náà ni pé a máa fi islam yẹn lọ a tún máa bẹ lọ́wọ́n bá fún oníkọ̀kọ̀ ọlọ́run o ó ṣàjẹ́ kó gba islam ẹ̀kọ́ lélẹ̀ nínú àwọn ẹ̀kọ́ táàtún kọ́ ni pé ẹni bá ṣe dáadáa sí ni nínú àwọn ẹbí náà àbí àwọn ará náà especially àwọn tó nípa nínú ìgbésí ayé yẹn níbi ẹ̀kọ́ yẹn ni ọkọ́ yẹn ni ọ̀ràn yẹn lọ́wọ́ lórí ẹ̀ ni ó advice yẹn lórí dáadáa ni kódà tí dídé ẹni tí máa ń bá yẹn wí nígbà tí yẹn bá ń ṣe ìbàjẹ́ ń kékeré torí pé tí ó bá yọ pọ́lọ́wọ́n bá tún lo àwọn yìí ń sábà bí ni bóyá ọba yáyà fúya ni gbogbo àwọn eléyìí náà á tún máa na dáadáa sí wọn eléyìí ni ẹ̀kọ́ àyíṣà ìmórè sáwọn tó bá ṣe dáadáa sí ni àbẹ̀lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n bá kọ́ bá kí àníbà Muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ náà ní àpapọ̀ hadha wa sallallahu ala akhir qarqi nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam.